kò bá wa tàn èèyàn tá a mọ̀ délé ni tí ò tiẹ̀ lórí sùn kankan bíi so èèyàn tó bá lè dirú èèyàn bẹ́ẹ̀ a lè tẹ̀lé tó jẹ́ irọ́ ló ń pa èèyàn tó bá lè dẹ̀ parọ́ parọ́ òbí ẹ̀ parọ́ orísun ẹ̀ tí ò lè náwó tọ́ka pé àbúrò mi lè lé àjọ wa òun náà wá láti bí tábùrẹ́ ò lè jáde tẹ́gbọ́n ò lè jáde tẹ́bí ò lè jáde tẹ́gbọ́n bàbá àbábúrò bàbá ò lè jáde pé ọmọ wa ni ó ṣòro tẹ̀lé o ọmọ ilé ta mọ̀délé tó ń díje tí mo fẹ́ káwọn èèyàn dìbò fún ọba adébà ìṣeré ni òun nìkan lèmi rí tó jẹ́ pé ọmọ wa gidi o tàmọ̀ tàmọ̀ tàmọ̀ orísun ẹ̀ tànípa lè tẹ̀lé tàbí kó nífẹ̀ẹ́ lu ẹ̀ orúkọ tèmi ni tolú ọdẹbí èmi ni aṣojú ilégbèmọ aṣòfin àgbà fún Ògùn west ní àsìkò tá a wà yìí olóyè ìlú gbòòrò ìkíní jẹ́ kọ́kọ́ kí àwọn èèyàn wa nílé lóko pé wọ́n kú àmúmọ́ra wọ́n dẹ̀ kó àsìkò yìí torí mọ̀ pé nǹkan rọrùn lásìkò tá a wà yìí ní gbogbo ilẹ̀ Yorùbá Nàìjíríà náà ni òṣèlú náà bó dẹ̀ tún ṣe lọ ó kù díẹ̀ káàtó but pàápàá nípínlẹ̀ Ògùn eh, a ti níṣòro fún bí ọdún mẹ́ta mélòó kan sìn eh, àwọn tó wà lórí àlééfà inú àwọn èèyàn ọdún inú wọn ọdẹ yọmọ wọn wọn ní wọn rí mi sí ìjọba wọn rò pé ìjọba ò kò kò ṣe bó ṣe kó ṣe tó pàápàá jùlọ tó bá wo ìjọba tó kúrò mbẹ so eh, ẹni tó bá ẹni tó bá fetí sílẹ̀ tó bá gbọ́ tó ń sọ ní ìta ní mọ́tò garage tó bá gbọ́ gbogbo nǹkan tó ń sọ tó dẹ̀ ń gbọ́ nǹkan táwọn aráàlú ń sọ ibùn pàápàá ní agbègbè wa yìí láwọn aráàlú á mọ̀ pé inú ń kún àwọn èèyàn gan inú ń wò dẹ́dùn wọ́n rò pé ìjọba ẹ̀ ò ṣètò bó ṣe kó ṣe so bébì ṣe rí nǹkan ó dáa pé ó máa níṣòro díẹ̀ láti lè di orí àlééfà tó wà yẹn láti lè dìmú fún ọdún mẹ́rin sí i. kò sí kò sí kò sí ìṣòro púpọ̀ ńbẹ̀ ọ̀nà méjì ìkíni ẹ pín sí bó ṣe sọ ìkan àmọ́ olóyè ẹ̀wà nígbà ṣeré tó wá látàwórí àmọ́ délé àmọ́ bàbá ẹ̀ àmọ́ orísun ẹ̀ àmọ́ tó ti wá pẹ̀lú gbogbo ilé àti ìbí ẹ̀ tá a mọ̀ àmọ́ wá ẹ̀ ìyẹn jẹ́ ká mọ̀ wá ẹ̀ ẹnì kejì tó àtọ̀rìnwá tó pera ẹ̀ ní ọmọ bíi tá a tiẹ̀ àmọ́ àmọ́ orísun àmọ́ bí ẹ̀ àmọ́ kankan àmọ́ àmọ́ kankan pa ju pé ó ti ṣe ọdún méjìléní méjìdínlógún nílùú èkó ó ṣe ilé ìgbẹ̀mọ̀ àgbà ẹ̀ méjì ó ṣe ti kékeré ẹ̀ méjì ó ṣe so o o kò kò kò bá tàn èèyàn tá a délé ni tí ò ṣe lóríṣun kankan bíi so èèyàn tó bá lè dirú èèyàn bẹ́ẹ̀ a lè tẹ̀lé tó jẹ́ irọ́ ló ń pa èèyàn tó bá lè dẹ̀ parọ́ parọ́ òbí ẹ̀ parọ́ orísun ẹ̀ tí ò lè náwó tọ́ka pé àbúrò mi lè lé àjọ wa òun náà wá láti bí tábùrẹ́ ò lè jáde tẹ́gbọ́n ò lè jáde tẹ́bí ò lè jáde tẹ́gbọ́n bàbá àbábúrò bàbá ò lè jáde pé ọmọ wa ni ó ṣòro ń tẹ̀lé o tó jẹ́ pé owó ló wá pín yàfùyàfùyàfù pípé kẹfì kẹfì tẹ̀lé òun ẹ̀ ṣọ́ra torí torí àwọn kan àwọn ọlọ́kàn ò ṣe máa pa àwọn kan àwọn ọlọ́kàn ò ṣe máa pa torí ìbò tá fẹ́ dì tẹ́ bá tẹ̀lú èèyàn bẹ́ẹ̀ àbùkù ló máa jẹ́ fún wa ìsọlẹ́nu àwọn ọmọ máa wò wá pé a ó máa ṣe o ẹ jẹ́ kí ẹ jẹ́ kí wá kó wá lo owó owó jàǹdùkú àtòwó tó ń jí wọ́n fi gbá yín lójú. èmi ò èmi ò tí ì nìkan tí gbogbo tó sọ pé ó ṣe yẹn tó bá dẹ̀ sì ṣe ìyẹn ò ní mí lẹ́yìn sínú pé nílẹ̀ Yorùbá ó ní àwọn nǹkan táwa kàkó orísun ẹ èyí tó ti wá ọmọ ta ló ń ṣe ìwà ẹ iṣẹ́ ẹ gbogbo táwa kàkó nílẹ̀ Yorùbá nìyẹn tá a bá dẹ̀ lè tá a bá wọn kí ní yorùbá tá a bá lè tó báyìí pé àmọ́ ilé káfí lè mọ wáyé káfí lè mọjú ọ̀la ẹ̀ àjẹká fàdí ẹsẹ̀ ni o ṣùgbọ́n ọmọ wa tá a mọ̀ pé ọmọ wa lélẹ̀ tá a mọ̀ bí ẹ̀ tá a dẹ̀ mọ̀ ibi tó ti wá tá a dẹ̀ mọ̀ ṣe sí ẹ̀ òun èmi nípe èmi fìpò yẹ ká tẹ̀lé. ìbò tá fẹ́ dì í ìbò lè la fẹ́ dì àgbègbè olúkàlùkù yàtọ̀ ní tiwa yìí ní Ògùn west o ìbólé la fẹ́ dì a lè ní afẹ́ gómìnà yé wa afẹ́ ìwé wa wòrí kó jẹ́ gómìnà ó jẹ̀ máa jáde láti láwò ká ní sẹ́nitọ̀ náà kọ́ àti ní sẹ́nitọ̀ kan náà àwọn iná la máa dìbò fún kó dé wá láti ìlú láwò kí àgbègbè wa dẹ̀ ní ọwọ́ méjìlá àgbègbè wa dẹ̀ ní ìkan àwórì ìkan yé wa kò ṣeé ṣe tó o bá jẹ́ ìkọ̀lẹ̀ aláàtìdìrẹ̀ wọ́n la fẹ́ mú bẹ́ẹ̀ tó ti bá ní gómìnà làwọn fẹ́ gbé jáde látọ̀dọ̀ wọn ẹ jẹ́ kí yé wa wíwọ́n gbé sẹ́nitọ̀ jáde lọ́dọ̀ wọn ọmọlé ìbẹ́kọ̀ dìbò fún ọmọlé ọmọlé tí dẹ̀ wá inú àwọn méjì ló ń díje ọmọlé ta mọ̀délé tó ń díje tí mo fẹ́ káwọn èèyàn dìbò fún ọba Adébàṣíré ni òun nìkan lèmi rí tó jẹ́ pé ọmọ wa gidi o tá mo tá mo rí sùn ẹ̀ nípa lè tẹ̀lé tàbí kó nífẹ̀ẹ́ lu ẹ̀ ṣé kò dẹ̀ ṣe pé ó wá láti ta tó kọ̀ dé sí kò yí pé lọ́dọọdún mẹ́rẹ̀ẹ̀rin tó bá ti wá tí ò bá ti rí nǹkan gbà á tún jù nílẹ̀ ó tún lọ tó bá tún dọdún mẹ́rin á tún padà wá á tún jẹ fóun ní kinní tó bá tún ní jẹ á tún lọ irú èèyàn bí kò ṣe tẹ̀lé kò sí tẹ́ náà lè gbọ́ àsìn kò ṣe tẹ̀lé irú èèyàn ò ṣe sẹ̀lé so èyí pé mi ṣe rí nǹkan sí nìyàwó. ìbí àwọn bàbá kan náà ni wá àwọn bàbá wa ó dẹ̀ ti jọ wà ó ti jọ ṣe ó nífẹ̀ẹ́ àgbègbè wa yìí ó ti ṣe oríṣiríṣi méje àdúgbò wa yìí ara àwọn tó fi sọ pé àlìgbà ká àdìdì kan wá dé kó wá ní òun fẹ́ kó náà kó náà òun fẹ́ òun gbogbo táwọn bàbá bàbá wa ti ṣe sí àgbègbè àlìgbà. so fún mi o lè ní mo wà partial mo wà èmi ò èmi ò lè fara lé ara lè tèmi sílẹ̀ mi lè fi broda mi sílẹ̀ àtijọ́ wà tipẹ́ àwọn bàbá àtijọ́ wà tipẹ́ so ẹ̀ka mọ̀ bí tèmi ló máa dìbò sí. àwọn ọba àwọn kábíyèsí ọmọkúrú nífẹ̀ẹ́ wọn púpọ̀ kò dẹ̀ ní kò dẹ̀ lọ́wọ́ fún àwọn bàbá wa àwọn bàbá dèdè àwọn bàbá aládé dèdè. Eh, wọ́n ṣì wọ́n lọ́kàn wọ́n ṣì wọ́n lọ́nà ṣùgbọ́n mo mọ̀ pé púpọ̀ nu wọn la ti ń bá sọ púpọ̀ náà dẹ̀ ti ń bá a sọ pé àwọn ọmọ táwọn ọmọ táwọn ń lọ tó bá tásìkò àánú àríṣẹ ọwọ́ wọn èmi lè nígbàgbọ́ pé wọn ò ní sọ lé wọn nù wọn ò ní jẹ́ ká fún ọ níbẹ̀ wọn ò ní fọwọ́ sí nǹkan tó máa sọ ìran wa nù ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀ dàbí pé kí kí ìlú kan wà wọ́n máa ní àwọn wọ́ba àwọn ọba kó wa lọ mú àjèjì kan wá kó lọ mú ẹnìkan wá láti ta tí òun ṣe ọmọ ìlú yìí ọmọ ìlú wọn nítorí ó dà kó rí jájẹ kó wá fi ṣe kó wá fi ṣọba láàrin ìlú ẹ ti sọ̀rọ̀ irun yẹn ti ìsọba yẹn ti sọnù nìyẹn ẹ ti sọnù pátápátápátá fún ọmọ ìlú yẹn tó tó bá yọ ọmọ tiẹ̀ náà máa jáde á ní wọn bàbá òun ni ẹ kò ní rántí pé wọn wá wọ́n á wọn á ládìbì kan ni èèyàn kì í ṣe lóògùn bẹ́ẹ̀ so nǹkan tó ń fẹ́ nǹkan tó máa fi rọ̀ wá ni pé ìbò méjì tá a máa dì ọ̀nà méjì ló pín sí ìkíní a máa dìbò yẹn fọmọlé iléègbìmọ̀ aṣòfin àgbà èmi dẹ̀ ti sọ pé mi ò ọba nígbà ṣeré lè máa dìbò fún ìkejì gómìnà ọmọ wa tí a mọ̀ délé tá a mọ ẹ̀ tí àwọn tó tí gbogbo àwọn ilé tó ti wá ilé àwọn bàbá wa tó ti ṣe làágùn làágùn àdúgbò wa yìí ká lè di gómìnà orí ẹ̀ bàbá tèmi náà kú sórí ẹ̀ pé ká lọ ká ká tiẹ̀ nínú kò wá dì sí kí wọ́n mọ bẹ́ẹ̀ wá wà ó jẹ́ nǹkan táwọn bàbá wa kúlé lórí táwọn wa kọsẹ̀ ká náà ní dìbò fún kò ṣeé ṣe kò ṣeé ṣe. ẹ káwọn dúró àwa àwa lọ sí i ọlọ́run ti fi ọlọ́run ti fi hàn fún wa pásìkò wa rí nìyẹn àǹfààní gidi ni ọlọ́run ti fi hàn fún wa pásìkò wa ni pé ìgbà tó yẹ ká gbẹ́sẹ̀ yẹn lélẹ̀ pé ẹgbẹ́sẹ̀ sì ń yé wa àwọn ará ìgbà gbogbo wọn ti dúró tiwa àwọn ará ìyẹ̀bù náà wọ́pọ̀ náà tó ń bá a ṣe táwọn náà ti dúró pé iye wa la fẹ́ afẹ́ dìbò fún lọ́tẹ̀ yìí àsìkò yín rèé ẹ́ gómìnà tó dẹ̀dá pé wà bẹ́ẹ̀ sí ó dá pé òun níṣòro pẹ̀lú àwọn èèyàn kò dá pé wọ́n ń tùrùkù wọ́n ń tùrùkùtì so ìgbà olótó àkù fún wa tábà tí gbogbo àwọn tó dúró bẹ́ẹ̀ tó ní àwọn fẹ́ bá a ṣe àsìkò wa nígbà yẹn so ọlọ́run àfọ àṣẹ o olùkọ́ tèmi ni Tolú Ọdẹ́bíyì èmi ni aṣojú iléègbèmọ̀ aṣòfin àgbà fún Ògùn West ní àsìkò tá a wà yìí.